عز وجل واتقوه يرحمكم الله يقول الله سبحانه وتعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة علينا ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون قال الله قل جاء بتفسير هذه الآية أن الله سبحانه وتعالى يأمر المؤمنين أن يقوا أنفسهم وأهلهم النار التي وقودها الناس والحجارة تفعل الأمور بالنية أي معرفة الواجبات والمحرمات روي أن عمر بن الخطاب رضي الله عنه قال لما نزل بهذه الآية قال يا رسول الله نقي أنفسنا فكيف لنا بأهلنا فقال صلى الله عليه وسلم تنهونهم تنهونهم عما كانوا عما نهاكم الله وتامرونهم بما امر الله وقال علي رضي الله عنه في هذه الايه علموا انفسكم وهاركم الخيرات عبد الله بن عباس رضي الله تعالى عنهم فاقتلوهم واكذبوهم وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أتقبل الله أتقبل عليكم يا الله وبارك محمد صلى الله عليه وسلم يا الله èyí tó jẹ́ kókó kótópa wa lọ́sàn-án yìí ní ẹ̀fà àwùládàpọ̀. ẹ̀fà àwùládàpọ̀. ẹ̀fà àwùládàpọ̀. àwọn ọmọ yìí mú yọ wọn. ẹ sọ àwọn ọmọ yìí dáadáa fún omi ìyàbúrò ayé abúrúpọ̀ láyé. wọn ò ọmọ kan lébẹ́lẹ́bí láyé o. gbogbo ọmọ tẹ́ ẹ bá rí owó ya eré láyé látọ̀dọ̀ àwọn òbí ẹ̀rọ èdè lọ. gbogbo ọmọ tẹ́ ẹ bá ti owó ya eré ibú náà òbí ló fa ọ̀. tọmọ bá ọkọ àdéhùn ọ̀sẹ̀lẹ̀ alábìrin kúrò mọ orílẹ̀ yóò lẹ́nu alẹ́ ló sọ gbogbo ọmọ tẹ́ ẹ ní ká bí láyé o níjọ́ tá a bá ti bí ó jáde lábẹ́ ìyá rẹ̀ olùwà àtẹ́bí ni oní dáadáa láti ilé o oní dáadáa ń jẹ́ dáadáa gbogbo ìjọba máa ń dáadáa tó máa ń dáadáa rèé láti ń dáadáa rèé àtẹ́bí ni ìrẹ̀lá bí ọmọ lé o abúlé ìsìlámù ni. àtẹ́bí ni wọ́n bá wà ìhàwùn dáàrí ó wà kó sọ ọmọ mi kí ni mo padà wá yá ó wà kó wé mi àtẹ́sẹ̀ bá rẹ̀ tó padà yá rẹ̀ mú bí òbí ló pa ọ́ bẹ́yà tó ní kó bẹ̀rẹ̀ kẹ́yọ̀ òbí. àbí tó jẹ́ pé òbí rẹ̀ ò lákà fún pa ẹ̀kẹ́ tí ẹ̀ náà kó jẹ́ mùsùlùmí ọwọ́ àwọn ìyẹ̀wò tí ó dàgbà sí bẹ́yà bá wọn sọ̀rọ̀ ẹ̀. àbí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àbí ń ṣàkóso pẹ̀lú wọn. gbogbo ọ̀nà tó bá wù ó lè jẹ́ pé ìyá rẹ̀ mú bí òbí ló pa ọ́ ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó ní ọmọ àdúgbò ìjà nàṣọ́rọ́ bó bá ìjà nàṣọ́rọ́ náà nínú kó bìrẹ̀ jẹ́ nàṣọ́rọ́ ní o. Ànábì ní òbí ní sọmọ di nàṣọ́rọ́. Bébí bá wá pé nàṣọ́rọ́ bá wá yà ọwọ́ òbí pẹ̀lú mi wá. Òmùmẹ́bíṣẹ́ náà ni àwọn oní ń bá rìn, àwọn oní ń bá ṣe, níbo ní ń jẹ sí irú àwọn òwe òní ń tà irú àwọn wẹ́bsáìtì wo ní jẹ́ ní fóònù rẹ̀ ẹ ti pàṣẹ àwọn ọ̀dà àtàkùn ẹ mọ̀ nípa ọmọ yín o ẹ sọ àwọn ọmọ yín àwọn ọmọ yín lọ láwùbá abẹ́ẹ̀mà àwọn ọmọ lọ láwà bàbá kù láyé tán àwọn adóṣe kù àwọn inú wọn fi rántí wa ẹlòmí ó kó láyé mú ọmọ èèyàn lónìí wọ́n máa ṣe ọ̀tún àwọn afá ní lórí o ọmọ rẹ̀ wáyà rèé ojú àbọ̀ ọ̀ràn ojú súná hàn àánú ọlọ́run bẹ́ẹ̀ àtàdúrà àti gbìyànjú. nígbà wọn bá yàgbé ní àti àjàmá òbí mi ń gbọmọ ọ̀gá ìyàgbé ọkùnrin ló kékeré. òwúrọ̀ òsì lọ́ọ́ tuntun sí o àmọ́ jẹ́ pé wàá ta apá lójú rẹ̀ báyìí fún ìta ní èrè tuntun jẹ́kọ̀ọ́ ìta ọ̀hún àpò ọmọdé ìgbà ìkéde sí ìwájú. nípa bí ọ̀hún náà dà fún ọwọ́ yóò ti wá nígbàtà dá ọmọ adarí dáadáa ni o ọwọ́ òbí ló kù sí òbí mi lè fi ọjọ́ ọkọ ọmọ rẹ̀ ní ọ ó ti yẹ gbogbo wa àdínkù àdínkù àgbà lọ́pọ̀lọpọ̀ ní alẹ́ ní ọ ẹ mà níbi àgbà kí n lè fi ọjọ́ kí ó kò sáré kò láàrẹ̀ kan lọ́wọ́ àmọ́ àti ń bẹ lọ́wọ́ ẹ̀ àtàwọn tó ń dání àti irú tí ń pé ọjọ́ kúlókù tí ó lè tí ó. Ṣèpá kí tẹ́tẹ̀ ọmọ díẹ̀. Òbí mọ̀ pé òbí ni wà ló sọ èrè ìjọ kókó ti mọ owó ọmọ tó ń bí. Àmọ́ pẹ̀lú ọkọ̀ òbí náà ní pé ọmọ ti ẹ̀rí ìjọ mọ̀. ọmọ yìí àwọn ọmọ yín lọ̀dá yín tọ́ba lọ́mọ lọ́dá wa nítorí kó sínú pọ̀ bá nínú rẹ̀ ní pé bọ̀ bá ti láyé má òun ọ̀gbìn rántí rẹ̀ ọmọ yín lọ́dá yín nínú kókó dúró nígbà tí ìbá gbàgbà tó dògbò tí ò lè dá nǹkan kan ṣe máa ń lọ láàárẹ̀ òun rẹ̀ ṣé wò mójútó ní ọpọ́jù rẹ̀ ọmọ tí wọ́n bá sọ́kò lè jèrè ara rẹ̀ wọ́n á jèrè ẹ̀ ẹ̀sùn àbọ̀ àwọn ọ̀dà kan ẹ̀mọ́gbà ọmọ ẹ̀jọ̀ máa ẹ̀mọ́gbà ọmọ yín èyí bá ń gbọ́ ọ̀dà ọ̀dà ọlọ́kọ̀ sàmánà wa o ìkìlọ̀ ń bẹ̀rẹ̀ sọ̀tọ̀ náà olúwa ní ilé ayé ẹ̀dẹ́gbẹ́ náà máa nù ẹ̀yin ní ń bá wí ẹ̀yin tẹ̀ ń kí wọn ẹ̀yin ní ń bá wí ẹ̀ ti tètè rí lẹ̀ wọ́n lé jọ ń lòmọ́ sí méjì gẹ́gẹ́ lọ́wọ́ ẹgbẹ́ fún mi náà. Ẹ̀yin tẹ́ jẹ́ òmìn ní ọmọ wọn kò ń gbogbo ògbà kálẹ̀ iye bàbá lẹ́nu. Káni tí a máa ń lè súnmọ́ ẹ̀rẹ́ tí lọ́jọ́ alẹ́ ní ẹ̀kú àǹkúṣàkùn wàhálì ọmọ náà. Ẹ̀sáré ìyẹn bí rẹ̀ ọgbọ̀n ni wọ́n lọ́wọ́ àìní wọn náà ló ti ọdún mọ́sálásí lónìí ọ̀tọ̀ ọ̀gbìn ìdílé ààrẹ nù. ọwọ́ ìṣúnjọ mọ́ndé ọgbà rẹ̀ tí wọ́n fọ́ ọdún bẹ́ẹ̀. wọ́n pè é nípa ìṣe wọn ìdílé mọ́sálásí ọ̀fẹ́ wọn lẹ́nu. wọ́n ti sì náà nà wọ́n ti sì náà sọ ọkọ̀ ṣe kò sí tọ́pa kò sẹ́ni tí ẹ̀ ń ṣe inú ọlọ́mọ sọ́ọ̀mù. wọ́n àtẹni omi o kò sí sí òkè ọmọ ọ̀fẹ́ wọn lẹ́nu wọ́n bá sí rẹ̀ wọ́n bá sára rẹ̀ látara rẹ̀ ààrẹ ti tẹ́tẹ́ níbi yìí náà àgbọ̀dọ̀ mú kò àǹkúṣọ kò wà nìkan náà rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń sá fúnra ní òní wọ́n fi àbúrú lọ yìí tẹ̀lé pé tẹ̀lé dáadáa tẹ̀lé pé àwọn ọmọ yìí níbẹ̀ ṣé ṣé ní àwọn ọmọ yìí débi pé sábà tún ìjọba wọ̀ ọ́ wọ́n mọ̀ ní dáhùn ìjẹ́ gbogbo àwọn ọmọ ìjẹ́bi pé bẹ́ẹ̀ bá sílé ẹ bá pèrò ẹwà pèrò ẹ̀sìn pèrò èyí kò wọ́n bá tí wọ́n lè ṣẹ́tẹ́ ní àwọn ilé bẹ́ẹ̀ èyí bá bá ọ̀rọ̀ àjàkọ̀ ẹkọ́ tí àwọn ìjẹ́ máa gbóhùn sí ni wọn náà pàtàkì náà kìí ṣe bí wọ́n ti lówó láyé. ó ṣe lọ́wọ́ ní pàtàkì kí wọ́n gbàgbé owó tá a ní àwọn àjọmọ̀ náà ọdún ìlàwọ̀ láyé jọmọ́ gbogbo tí ẹni ń dáwọ́ owó ní ọ̀gá ní lásìkò Ìmọ̀ mú mo ti pápátá kọ́nà ti kọ́nà ti darí lọ́dọ̀ rẹ láti ogún ọmọ ogún ọdún. Ọmọ ogún ọdún náà nù. Ọwọ́ ni wọ́n pa àtẹ́gbẹ́ tí wọ́n fẹ́ mú sí àfàjẹ́ lókù. Wọ́n ti ní sí wọ́n lè kọ́ ọmọ ọmọ ní kìmá. Wọ́n ti kọ́kọ́ jẹun mọ́, wọ́n máa ká fún ọ. Ọwọ́ àdúgbò owó ní ọ̀pá pápátá nǹkan nǹkan ọjọ́ ìkìyàmà ọjọ́ kan ìkìyàmà one thousand years ayé yìí ni. ó lè jẹ́ pé báyìí lè lọ́wọ́ nìkan lè lójú pé eléyìí ọwọ́ náà ló kù sí i. ọba tọba ní olówó ó lè má ní ohun. àmọ́ kò ní ọmọ rẹ̀ gbọ́ ní ọmọ rẹ̀ ní ṣe gbọ́ ní gbọ́ ní òní ṣe jọ máa ná àrígbẹ̀tẹ̀ máa táwọn. ǹjẹ́ wọn máa ń gbọ́dọ̀ bá ẹgbẹ́ mùsùlùmí. báyìí ọmọ yóò ṣe ní jọmọ náà olúwa bẹ́rẹ̀ mẹ́ta yìí olúwa kúrò ha náà wà lè ṣe jẹ́rọ̀ olúwa ní mẹ́ta mọ́ ṣe ní ilé ẹgbẹ́ mẹ́rẹ̀ ẹgbẹ́ ìjábọ̀ra rẹ̀ ọkùnrin ha náà ilé tó lè kú láíláí. èyí ní bá tọ́ ní ilé lókù ọlọ́run ní kò lè kú èèyàn ní wò ó èèyàn ah, ní kó lọ ọlọ́run ọmọ sọmọ ní kò náà ọlọ́run ọmọ sọmọ ní kò náà mọ́tà náà ní kò náà ìwọ́n wọ́tíjáwọ̀. Iná, òkúta, àpáta, àwọn ọlọ́wọ́ fi ṣe epo lọ́jọ́ náà. عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم الله من بلد أبي جاد يا ملائكة عن بلد أنت غالي أنا أنا أما غلاظ شداد bí ẹ bá rí wọn ìró bẹ́ẹ̀ lókì ìpàdé tó máa fara àwọn mọ̀láìkà tó máa ń sọ náà nù. àwọn mọ̀láìkà yìí olúwa ní orí bẹ́ẹ̀ tó jẹ́ níbi bẹ́ẹ̀ fọ́nà wọn dáa nù tó wá tó wá nínú wọn ṣèkú ọ̀sẹ̀ wọn tó ń kó tó wọn kó náà ni ó ti wá pọ̀ jù fọ́nà wọn níta nù rẹ̀. ẹ̀sùn lọ́mọ ẹ̀bùn ẹ̀bùn lọ́mọ ọlọ́mọ ń bù yẹn ni ẹ̀bùn wa fún ó gbé ìtọ́jú rẹ̀ ó kọ́ mẹ́ta ọlọ́kọ̀ ọmọ ọlọ́kùnrin ni wọ́n ló wàá sọ ọmọ di ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta ó ra ọlọ́pàá o àmọ́ ẹ̀kọ́ ọmọ ìlànà ìlẹ́kùn sàmà láti wọ̀ hàt yàtúnkù mọ̀ ìyàṣà wọ̀rẹ́ àbò mọ̀ ìyàṣà ìnáta. olùwà ní ẹ̀bùn ní ọmọ nígbà ẹgbẹ́ awù ní ọmọ ẹlòmí ọmọ ọ̀rẹ́ tó yẹ sọ lòmí yóò máa sọ wọn yọ pé màdìmọ náà ara wọn ni ẹtí bá dùn ìlú ọmọ ọba yẹn ti lágàn ẹ̀bùn lásán ni bí ẹ̀bùn owó bá a ti wọn máa ń náwó olè kí n sọ ẹ̀dọ̀ máa ná tọ́dọ̀ máa ń fún ìyàn lówó kí n sọ ẹ̀dọ̀ máa dìde ní ẹ̀bẹ̀ ọ̀rọ̀ náà o. àlùmẹ́ẹ̀lì wọ̀lùbà náà jìnnà ní dúnìyà inú tá a máa fi ń ṣọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo lè san èyí tá a máa fi ń ṣọ̀ṣọ́ ọlọ́mọ wa. ọmọ ń pa ọmọ kọ̀ bí dúkìá rẹ̀ náà ní alimẹ́rin wọ́n gbà náà. ọmọ mi rí alimẹ́rin àwọn dúkìá tẹ ní lọ́dọ̀ rẹ̀. oye tó lọ́dọ̀ tó ń lò nísìnyí lè tó pàrọ̀ eléyìí abẹ́tí mo wọ̀ lélẹ́yìí lè tó pàrọ̀ eléyìí. wọ́n gbà náà jìnnà ìlú hayati dúnìyà bẹ́ẹ̀ tí wọ́n kọ́ ọ àmọ́ kò ṣe gbogbo ọmọ ní báyìí. Ọmọ ọjọ́ ọmọ ọjọ́ báyìí fún ọ. Ọmọ mi ó jẹ́ báyìí tọ́ǹbọ́bì ó sì jẹ́ báyìí wá gbogbo ìgbọ̀dá wa nínú fún ọ̀tọ́ báyìí nù. Àbúrò aládùúgbò ni. Ọ̀nà wọn ti dára wọn yìí náà nù. Òbí ni ó sọ ọmọ di ọkọ̀ òbí ọkọ̀ ọmọ tó di zínà ọkọ̀ ti ọ̀ṣọ́ kọ́mọ̀tò ìfọ́pọ̀ bímọ̀ àti fáyẹ̀ àti dádúgbò ọwọ́ bímọ̀ ti wà. Innama amwalukum wa auladukum fitna. Ọmọ mi ti sinmi lọ́mọ ọ̀rọ̀. Ìtumọ̀ lọ́mọ bá ti ń sọ ní ìgbà tó ń sọ yìí, ọ̀sọ́ lọ́wọ́ jẹ́ káwọn ní ọ. Mọ́tà fà wọn lọ́kọ̀ọ́ wa náà ọ̀fẹ́ ni bí ó bá wà láàrin àwọn ẹbí àbàbà tó ń bẹ àwọn ọba tẹ̀lé rọ̀ ìgbàgbọ́ mọ̀ náà ń tẹ́sí náà obìnrin ọmọ náà ó kó ìlànà tàbí tààrà ó kó ìlànà níjọ́ tó máa ń kọ́ lọ sọ́ọ̀tì láyé ó fẹ́ mọ ẹ̀ṣẹ̀ sínú tó wọ sọ́ọ̀tì ó di ọjọ́ mẹ́ta àbáwọ̀ fún ní gbóná ní òye fún ní. ẹ dàgbà dáa àmọ́kú láti lè gbà òdé mú ẹ̀ ọmọ padà ábẹ̀tọ̀ fún un tí tó gbogbo àwọn tó ń jẹ́jẹ́ ládùúgbò ó lè yóò lè mú lórí àbábẹ́ ogun ọ̀sẹ̀ rí àwọn òṣè tó wọn náà bẹ́ẹ̀ ọmọ ó kọ́ pé láwọn fẹ́ni òun lòun ti àdápò ó yàtọ̀ náà burú díẹ̀ ó lè má dìbí pẹ̀lú ọlọ́pàá lára àwọn ọ̀rẹ́ rẹ̀ òun ti ń gbẹ́ lọ nígbà tó wá délẹ̀ ó lọ́mọ nínú bí náà ọmọ ó lè ó lè pa ìjẹ̀lẹ̀ ọmọ pẹ̀lú ìjáàbù tó ló lọ́mọ nínú kò yẹ kàn án bí náà ó lè lọ́dọ̀ rẹ̀. bàbá mi ń ya ọ bàbá mi ń ya ọgbọ́n bí ọ ọmọ ló bẹ̀rẹ̀ ẹ̀dà àwọn tó fẹ́ àwọn tó lọ bá rìn àwọn tó ti kẹ́kọ̀ọ́ àdúgbò àwọn onígbé tó padà bí ọ̀dọ́ tó lọ ilé ní síbítì yẹn náà. àwọn ẹgbẹ́ ìyọkùnrin wọn lólú ni bàbá yóò yẹ lọ ilé kúrẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ti kọjá lẹ́gbẹ́ ìdílé òbí ọ̀dọ́ ìdílé oníjẹ́ orí àwọn àgbábọ́ọ̀mù yóò ti lọ́wọ́ kálukú náà eré ọmọ tiẹ̀ wọ́n kú lọ́ọ̀dù ọmọ rẹ̀ jẹ́ bá ti bọ́ àti fún wọn náà ṣé ọmọ Ó sọ pé ìdàkùn ló bá tó wọ́n lè jẹ́ dínà ó jẹ́ kọ̀ọ̀kan ó jẹ́ kọ̀ọ̀kan tó bẹ́ẹ̀ ó jẹ́ kọ̀ọ̀kan bí ọmọ wa ní. ó ti lè jẹ́ ìdílé bá dúgbò tó wọ́n jàmọ́ àdúgbò ní ó tún jẹ́ ọmọ rẹ̀ bá. ó bá ti gbà sílẹ̀ báyìí kájú tó máa kó ẹ̀ẹ́fà bí orílẹ̀ ọmọ tìrẹ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ tó bá ti gbà sílẹ̀ báyìí àdúgbò ìsinmi má ìsinmi ọmọ ọmọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ń sọ yìí ń sọ pé nínú ọ̀rọ̀ ṣe ṣe ọlọ́pàá bọ̀ ọ́nú gbogbo ẹgbẹ́ wọn sọ wọ́n yíká ìlú kàgbé yín bá kọ́kà gbé yín lú ṣe tọ́jú bọ̀ làtọ́jú bẹ́ẹ̀ ni wọ́n ti lè yàn ọmọdé ẹgbẹ́ ẹgbẹ́ sọ wọn mọ̀ sọ̀rọ̀ wọ́n ti lè yàtọ̀ ọ̀gbẹ́ ràbí ẹ ti gbé ẹbí lẹ́nu wọn ọ̀gbẹ́ ràbí agbáwọ̀ táwọn náà ti jẹ́ káwọn ọmọ wọ́n tẹ́lẹ̀ láti yà bẹ́ẹ̀ ẹni ọlọ́dún àwọn àbá àpẹẹrẹ yìí àbá sílẹ̀ ọlọ́dún wọ́n bẹ́ẹ̀ tọmọ tó bẹ́ẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ rí ọdún ní ọlọ́ra ọmọ ara mi bọ́ ọmọ ọlọ́ra àbá tí wọ́n lọ sí pé ó ti dákú àbá tó ti dé àbí ọlọ́run tó wọ́n ti dé bá àwọn àbá fún náà àwọn ẹlẹ́tọ́ ní bẹ́ẹ̀ lọ́yà ní apá yàtú ẹ̀kú ọ àwọn ìyá mi ń fa bẹ̀rẹ̀ tó lórí àgbákò wọ́n bí ìyàjú lórí ìyàjú bọ̀. wọ́n mú wọlé tó wọ́n lè wọ́n jẹ́ sẹ́yà yìí ó fara jẹ́ sí bóyá ìyàwó náà ń fọ́ ọ̀jẹ̀ lórí ìjà alhamdulillah. ẹ má sọ wọlé tẹ̀ fúnpa bẹ̀rẹ̀ ọ̀jẹ̀ kò wọ́n mọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n lọ́wọ́ ọ̀nà yìí ń gbẹ́wọ́ arábìnrin náà yìí wọ́n lọ́wọ́ àti ó ti lè pẹ̀lú kí ẹni ní náà. ẹ tẹ̀lé ní wọ́n bí ọlọ́ọ̀dún bẹ́ẹ̀ ẹ̀rọ

àwọn àbúrò tó ti tó wọ́n pẹ́ tó kọ́ ọkọ̀ lọ́nà wa èdè lè ti lọ ọkọ̀ lọ́nà fún ẹgbẹ́ ẹgbẹ́ ó ti rẹ̀ yìí kí ni ọmọ ọlọ́dọ̀ ọ̀gbìn ẹgbẹ́ náà bá kọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. ìwé ilé ní àdúrádìkù àwòrádìkù àdúrà lẹ́kọ̀ọ́. ó kọ̀ kọ́ta lọ́wọ́ kọ́ ọmọ ọlọ́run ní ń tẹ́ mú àwọn ìyàwó ń tẹ́ gbé sílé ń tẹ́ mú àwọn ọmọ ẹgbẹ́ bí ìwọ́wọ́ sọ́dà bẹ́ẹ̀ olùmọ̀ olóògbé ìlànà àwọn púpọ̀ nígbà bí ọmọ kọ̀ọ̀kan dáadáa lábí ma ọwọ́ ìlú wọn kúkú sí olúwa ti bọ́ bẹ́ẹ̀ bọ́ ní ẹni bọ́ ní gbẹ́gbẹ́ ẹ̀kọ́ gbẹ́gbẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ yìí tí wọ́n parí wọ́n kílẹ̀ yìí wọ́n á fọ́ ọkọ̀ mójútó wọ́n lọ́gbẹ́ ẹ̀kọ́ ìgbẹ́ni bọ́ọ̀lù ọgbẹ́ ń ayé lẹ́yìn sáré ìyá òsínlé bàbá òsínlé ẹgbẹ́ ti dàgbẹ́ lọ ní ṣe àdọ́kọ̀tàgbà àkàlẹ̀ òṣèlú àwọn obìnrin jáde fún wa lórí. Subhanallah gbogbo àwùjọ ń sáré ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ pápá ìjọba náà ìjọ wọ̀ ní Kamel. Sẹ́ni tó ń jẹ sẹ́nu ilé ní ẹ̀sìn ní kọ́mọ̀ ọmọ ìsinmi ń bẹ̀ kẹ́yìn ti dé ilẹ̀ wọ́n ti fẹ́ rí sí ọ. ẹ má bẹ̀ ẹ̀ lórí o bí bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ojú orí lọ àwòrán mi bàbá mi wọ́n fọwọ́ ọmọ ọkọ bí. ẹ tọ́jú ọmọ ẹ lórí fún wa. olùwà bíọ́ gbogbo àwọn tí àwọn tí ọmọ ń pàwọn lẹ́sìn orí wa àtọ́kẹ́jẹ́ tó ń lẹ́rìí pẹ̀lú ọmọ náà wọ́n lè bá pàwọn lẹ́rìí ọmọ pàwọn lẹ́rìí ọmọ àwọn tí wọ́n rí mi lára ọmọ ọmọ olúwọ́rẹ̀ mọ́jẹ̀kẹ́ ìdàgbẹ́jẹ́ bí ọmọ ọlọ́lá ìlànà ọlọ́ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله سابقا الله عليكم في الله وبركاته الله صلى الله عليه وسلم آية ذات أبو عمر بن الخطاب رضي الله تعالى عنه عندك أي سؤال ولو كان النبي محمد صلى الله عليه وسلم wọ́n ní ayé yìí ká sọ́ra wa bá a ti ní wọ́n náà àtàwọn ilé wa wọ́n náà àmọ́ bá a ti lè sọ́ra bá a ti ní wọ́n náà. wọ́n mọ̀ bá a ti lè sọ́ra bá a ti wọ́n náà kó fi gbọ́n àyíké wọn lọ́wọ́ ti rí àyè o. lásìkò yìí àìsẹ́ wọn náà lè jọ fáwọn ọmọrẹ́ o àìsẹ́ wọn náà bẹ́ẹ̀ pé tí o fi bí ìṣẹ́ mú èyí tó ṣe fún bẹ́ẹ̀ sí èyí akẹ́kẹ́lẹ́gbẹ̀ bá yọ fáwọn tó jẹ́ ẹ̀rọ tó ṣe máa yọ wọ̀n wọ́n ètò ṣiṣẹ́ wọ́n sì gbogbo ara wọn àtọ́jú àtara àìsẹ́ wọn náà ní ọ àìsẹ́ wọn náà ní ọ àmọ̀ báwa ti lè ṣọ́ra bá àtẹ́rí wọn náà أقول صلى الله عليه وسلم الذي صلى الله عليه وسلم انهونهم عما نهاكم عنه ìtọ́lọ̀ ní ẹ̀tọ́ ẹ̀sìn ẹni máa náà máa tèé ní ìtọ́lọ̀ ní kẹmá ṣe ẹni máa náà máa tèé ẹ̀fọ́ náà máa ọmọ ilé àti kékeré ilé yìí dá ilé yìí dá mo ló fi bọ̀ sẹ́ni bọ́ọ̀lù tó ń lò ló fi bọ̀ ilé gbọ́dọ̀ ìfọwọ́ ọ̀rọ̀ ti bọ̀ ẹlẹ́sìn wọn lé oúnjẹ ọdún láì láì láì wọ́n lé nílò àwọn ọkọ̀ àwọn ọ̀fẹ́ bí ẹ̀yin náà ti wá bẹ̀rẹ̀ lọ́kọ́ ibi táwọn ọmọ yóò ti lọ kí lẹ́nu wọn pé kí lẹ́nu wọn fẹ́ ilé ẹgbẹ́ wọn ti mọ̀ ẹjọ́ sọ fún ọ ilé ẹgbẹ́ wọn ti mọ̀ kí lẹ́nu wọn fẹ́ kí lẹ́nu wọn fẹ́ kí wọ́n ti gbogbo lé déwù náà ọ ẹ ti tẹ̀sán lé tó ń fẹ́ fà ọmọ mi ilé ẹgbẹ́ wọn ti bọ̀lá ó ti bọ̀lá ó ti bọ̀lá yín lónìí o ọ̀gbọ́n ẹ̀ láwọn àwọn àwọn ọmọ ọdún náà wà o. Òun ẹgbẹ́ àwọn òbí fojú pẹ̀lọpọ̀ máa. Nígbà tí ò sí, ẹgbẹ́ ọba ń fojú pẹ̀lọpọ̀ ni. Àwọn àyíká àwọn ọlọ́mọ ọwọ́ tó lásìkò yẹn kò sí ibi tẹ́lẹ̀ tó wọ́n lọ àmọ́ wọn fojú pọ̀pọ̀lọpọ̀ wọn ń sàánú. Lásìkò ìgbẹ́ náà, táyé ìgbàjọ́ tó dàgbé àwọn òbí wọn mójú wa. Ìdájú pé wọ́n wá lọ́lá tó dìde ẹ̀rọ mójú ọmọ, ẹ̀rọ ọwọ́ owó ọlọ́sùn ní ọ̀fíì wọ́n lè fi wọn ọlọ́run náà dùn sílẹ̀ yàrá kan ẹ̀rọ gbé ẹ̀sìn wọn wá gbọ́ ẹ̀rọ mẹ́ta tó gbọ́ àwọn ọmọ wọn bí ọ̀rọ̀ akọ́ńtò mẹ́ta ti é nì ẹ̀rọ wọn kọ́ ẹ̀rọ mẹ́ta wà ní mọ́tò kan lọ́la tẹ̀ máa ẹ̀rọ wọn kọ́ ẹ̀rọ mẹ́ta kù àwọn ọmọ wọn yé ẹ̀mí gbọ́rọ̀ máa yín wọ́n bá ti gbá ìpè àmà àyíkó ṣe ọlọ́mọdé ti ṣe wá àmọ́ كلكم راعي وكلكم مسؤول عن رعيته àmì ẹni ẹgbẹ́ rẹ̀ ni ọ̀pọ̀ ọmọdé ọ̀gá ọjọ́ ọkọ̀ ní ọjọ́ ọ̀gá àdìjẹ́ ìgbẹ́ òbí mọ́. ọ̀gbọ́n àbí ọmọ ẹgbẹ́ rẹ̀ wá táwọn tó káàrí tẹ́lẹ̀ tó tó tẹ́lẹ̀ rí lọ́kàdà àdìjẹ́ ìgbẹ́ òbí mọ́ sí. ọmọ ọkọ̀ òfin lọ ọkọ̀ òfin kò fún lọ́nà púpọ̀ jùlọ ọ̀rọ̀ àwọn gbogbo ọgbọ́gbọ́gbọ́ ẹgbẹ́ bí adárajà ní yóò àábì jẹ́ ìrẹ́rẹ́ wọn ní ipa ní ẹ̀dà ìjọba ìlẹ̀dà jẹ́ àlejò ìwé ìwé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀kọ́ tí ó lọ́wọ́ kárí àdébí ní àwọn ọmọdé jẹ́ lábẹ́ ẹ̀rí gẹ̀gẹ́ àwọn ẹ̀rọ tá àjọ fún yín àwọn ìyàwó yín àwọn ẹ̀rọ tá àjọ fún yín ọmọ wọn gbé kálukú máa tẹ̀sí sọ́kọ́ rẹ̀ ilé ẹ̀sìn sọ́kọ́ rẹ̀ ilé ẹ̀sìn gbogbo ẹ̀dọ́ ìwé ìwé ìwé ìwé ẹ̀sẹ̀ fún àgbàkọ̀kẹ̀ kí wọ́n ṣe jọ náà ọmọ wọn wọ́n kọ́kọ́ fún ìdílé náà ìṣòro tó bẹ̀ náà. ẹ̀rọ tí ọkọ̀ tẹ rí ẹ̀rọ àwọn yìí wà ká ilé fúnra mi mọ fúnra mi báyìí mo mọ àgbẹ̀lẹ̀ lóore primary school fúnra mi báyìí mo fún wọn méje dáadáa wọn á lè fi àkìlọ̀ ọ̀rọ̀ ti dojú lónìí lánàá àwọn èèyàn mú ojú tó tó ń dáadáa ẹ̀ ń parí tó wù mí ẹ bá parí tó wà ní ẹ̀ sí ẹ̀ tó tó fún sí ọkùnrin yìí mi tọ̀sí ni ẹ máa kọ́ àwọn tí wọ́n ti mọ̀ kọ́ ẹ máa kọ́ sí ìlọ́ọ̀lì. Tètè láti ha láti amúnà dé fásíà wàláì akọ̀bá lórí wa ní àbá àjọ̀dá abáyé. Ṣé ló ń lórí jẹ̀mọ́? Ọ̀rọ̀ ti di ọkọ̀ sí. Àwọn ọmọ ń bá wọn dàgbà fara wọn ní ilé ìwé lónìí ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ń fa ẹ̀wá lè ṣe, kọ́dà bàbá mi ló ń fa ẹ̀wá lè ṣe. Ẹ ṣe ń jẹ. Inú ọgbọ́n aláyọ̀ bọ́jú máa bí kọ́ àtàlẹ́ bọ́jú máa bí àpò jìnnà èyí tẹ̀ ń pè ní yóò tó lọ yìí lẹ́yìn lọ́ba lọ́wọ́ èmi kọ́ ìpèsè kọ́ ọmọ mi gbogbo tí wọ́n ń tẹ́lọ́ ìjọ yìí dáadáa ní èmi ìpadà o ó ti jẹ́ bẹ́ẹ̀ báyìí iṣẹ́ ìṣe ẹ̀ṣẹ́ báyìí padà èmi wà ìjọba pàṣẹ fún yín. bẹ́ẹ̀ bí àjẹ́ alẹ́sìn ní ìpadà ẹ̀dá kò mọ kálukú ẹ̀já mi wọ́n bèèrè lọ́wọ́ wọ́n bèèrè lọ́wọ́ ọmọ rẹ lọ́kọ́ lẹ́sìn ìyàwó rẹ lọ́kọ́ lẹ́sìn kálukú náà pèsè ètò kàlùkà yìí. Yàtọ̀ kí ló kún ní rahmatu lọ́ọ̀ ẹ̀mí ìjọba wọn náà ó ìrà ní bàtẹ̀ ní ìrìn ìgbọ́ bí ìdílé ìgbọ́ ó lè gbọ́ ó lè gbọ́ kò sẹ́ńtì ó lè gbọ́. Àwọn kan bẹ́ẹ̀ náà wọn tàbí àmì wọ́n máa ní àwọn ọmọ ìlú Islam wọ́n ti wọ́n ti yan rẹ̀ nígbà náà wọ́n gbọ́ Islam náà rẹ̀ bá kẹ́ ìdúró mú kàpọ̀ ìrẹ́ sọ. wọ́n gbọ́ pẹ̀lú ìrẹ́jú àtàdúrà lẹ́bì ẹ bí ẹbí wọn ọmọ ìlú tọ́jú àfẹ́ wọn àgbọ̀ òfin ló mú ọmọ àlébi ló sọ ẹ bí ẹbí wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ọmọ ọkọ̀ ọlọ́kọ̀ orí ẹ̀rọ ìyá wọ́n ti ṣèlè pàrọ̀ lọ́jọ́ ọlọ́ ẹ̀ka bá dábọ̀ wọn yín ìjẹ́ ìwé ìtọ́jú ní ìjẹ́ ìjẹ́ ìjẹ́ kú ẹ̀ka ọjọ́ ìdílé ní ọ̀pá ẹ̀ka bẹ́ẹ̀ fún ẹ̀ka bẹ́ẹ̀ fún ọ̀la ọ̀la dáadáa ẹ̀ka bá tún tún tẹwà bí ìdílé ní ẹ̀ ẹ̀kẹ́ ìdílé ọ̀bẹ̀ ẹ̀sẹ̀ ta ìdìbò mi fún ẹ̀sẹ̀ ta àdúgbò mi fún ẹ̀sẹ̀ ta ọ̀rẹ́ mi fún ẹ̀sẹ̀ ta olùkọ́ mi fún owó ńlá olùkọ́ tó pọ̀ tẹ́tọ́ ومن جاهد فينا ونحن لا يوسف لنا حتى يدعو الله ولا رب الذين حتى يلوه رب الذين تبارك كتاب يا رب ẹgbẹ́ tí a bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ yìí wọ̀n bá wà bí wọ́n nígbà tí gbàgbà bá pẹ̀lú gbọ́nà èyí tẹ̀lé lórí kíkú rẹ̀ ló máa ń pàṣẹ àti lórí pa ó àwọn ẹ̀sìn òbí lórí ẹ̀ sàbọ̀ tó ẹ̀sìnkéjì àdúgbò tó ń dé ẹ̀sìnkéjì rẹ̀ ẹ̀sìnkéjì olùkọ́rin ìjọba àwọn tó mọ sáàánú tí bàbá wa ọmọ wa ọlọ́wọ́ àpárá tó lè tẹ̀lé sí wọn o àwọn òfin náà àpárá tó lè tẹ̀lé sáwọn náà mọ́jà kẹfà ló jẹ́ lára ara wa mọ́jà kẹfà ló tẹ̀lé ọmọ wa àwọn tó kẹfà ló tẹ̀lé ọmọ mọ́jà wa tó wọn lọ́wọ́ ọ̀sọ́wọ́ lọ́wọ́ alẹ́ nàbí iná muhammadin wa alẹ́ wa sàlẹ̀ wa sàlẹ̀.